ẹ jẹ́ kí n tún máa fi àkókò yìí kí n máa fi kí gbogbo wa káàbọ̀ sí abala tá ti ń ka ìwé ìtàkàgbádùn tá a fi ń ṣe ara wa létí ìwé wo là ń kà lọ́wọ́ òun ni ìwé tí àkọlé rẹ̀ ń jẹ́ orí ò bùsùn orí ò bùsùn èmi ọmọ yín ọ̀rẹ́ yín Abíọ́dún Ọmọláwuyì òun náà ni mo kọ ìwé náà ṣé ìgbàgbé ibi tá a bá dé <laughs> rántí ti rún níbi tí tó ti ń tútì fún tẹ̀dọ̀ àṣírí tó farasin lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ẹ jẹ́ sọ́sẹ́yìn díẹ̀ náà ká lè gbádùn ara wa dáadáa ṣùgbọ́n kí n tó máa tẹ̀síwájú bẹ́ẹ̀ ò bá ti subscribe sí youtube channel mi mo bẹ̀ yín lórúkọ ọlọ́run olódùmarè ẹ subscribe báyìí kárìn ká pọ̀ ìyẹ̀ni ìyẹ̀ni ẹ ké sáwọn aládùúgbò yín kájọ gbádùn ìwé ìtàn tòní náà dáadáa ẹ máa bá mi ká lọ. ògìdán ín ògìdán ní. Ni kìí í ṣe wípé àwọn ẹ̀rí mi yóò rán yín lẹ́wọ̀n nìkan wọn ò rí dájú wípé nọ́mbà tí wọ́n kọ sí ara aṣọ káyọ̀dé yìí òun ni wọn ò fi ṣe pàṣípààrọ̀ tí wọn ò kọ sí ara aṣọ tí náà ò wọ̀ ọjọ́ pẹ́ tí ẹ̀yin ti ní ẹ fẹ́ràn àti máa já ènìyàn láyà I have a surprise for you dìde ó sì ń lọ sí ọ̀nà olómi tútù ní dáadáa jọ̀wọ́ bá mi mú àlejò wa tó gbẹ̀yìn wá ibi tá a bá a dénú ẹja máa tẹ̀síwájú dàdá jáde lọ kò sì pẹ́ tó fi wọlé padà pẹ̀lú mojí gbogbo àwọn ènìyàn ló fò dìde lórí ìjókòó gbogbo wọn sì sá sẹ́yìn ẹsẹ̀kẹsẹ̀ òní dúpẹ́ àti olómi tútù òní wọn dákú lọ gbanagada ògìdán sọ fún àbáyọ̀mí pé kókó sẹ́kẹsẹkẹ̀ sí olómi tútù dúpẹ́ àti ọ̀gá ọlọ́pàá lọ́wọ́ àbáyọ̀mí ó sì mú àṣẹ rẹ̀ ṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ògìdán ní ẹ má bẹ̀rù alààyè ni mo jí bí mo jí ti rí ọkọ rẹ̀ òun ló sáré lọ dì mọ́ tó sì fi ẹnu kù ú lẹ́nu ọkọ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọkún bí ọmọ tuntun mojí náà sì bú sẹ́kún ṣùgbọ́n ẹkún ayọ̀ òun ló ń sun. ògìdán ní mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ìyá ìtòkò wọ́n gbìyànjú gidi gan-an ni láti ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ òun ni wọ́n ti ń ṣe ìtọ́jú Mojí Mojí lose memory rẹ̀ for a whole year lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn nígbà tí mo dọ́dọ̀ wọn tí wọ́n ní àwọn ò mọ ilé àti ọ̀nà Mojí òun la bẹ̀rẹ̀ sí ní wá gbogbo ọ̀nà tí Mojí lè fi regain memory rẹ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ dókítà Fájọbí àwọn ni Ọlọ́run lò fún Mojí láti lè gain memory rẹ̀ padà. ògìdá na ọwọ́ sí dókítà náà lórí ìjókòó gbogbo àwọn ènìyàn wọ́n sì pàtẹ́wọ́ fún un. ògìdá ní lẹ́ẹ̀kan sí mo kí gbogbo yín pátá fún àdúró ti yín ògìdá kọjú sí káyọ̀dé ògìdá ní káyọ̀dé n ò fẹ́ kí ìwà kí ẹ ya ara yín rárá irú ọ̀rẹ́ bíi yìí ó wọ́n lókè rùpẹ̀ èṣù bí èèyàn tó fẹ́ yà yín òní ọlọ́run ti bá yín dójú tì yìí mo sì fẹ́ kí ìwọ káyọ̀dé kí o lọ fi ọkàn balẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run tó jẹ́ kí ojúmọ́ òní ó mọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí òun ìwọ náà yóò gba òmìnira ògìdán kọjú sí ọkọ mojí ó rí ó rí bó ti ń fẹ́ ìyàwó rẹ̀ lójú nímú ògìdán ní bàbá ìfẹ́ n ò fẹ́ kí ẹ gbàgbé gbogbo ọ̀rọ̀ tí mo bá yín sọ o obìnrin gidi òun ni ìyàwó yín yìí ó sì ní ìfẹ́ yín dénúdénú obìnrin tó sì ní ọkàn ara rẹ̀ ni pẹ̀lú ojú kan ṣoṣo òun ni àdá ní òun ọ̀rọ̀ rẹ̀ ọjọ́ tí ẹ ti ní ìṣòro òní ọjọ́ tí ẹ ti bẹ̀rẹ̀ sí ní fura ohun tí kò ṣe sí i bí ẹ bá délé ẹ tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ dáadáa ẹ bá mi kí ìfẹ́ kí ẹ ọmọ náà yóò wúlò fún orílẹ̀-èdè yìí lẹ́yìn ọ̀la ọkọ̀ mojí ní ẹ ṣeun ọ̀gbẹ́ni ògìdán olódùmarè rere ògìdán ní gbogbo yín lè máa lọ báyìí a ó sọ fún yín ọjọ́ tí a bá máa pàdé ní ilé ẹjọ́ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ gbogbo wọn jáde lọ bẹ́ẹ̀ ni wọ́dà mú káyọ̀dé kọjá lẹ́gbẹ̀ẹ́ bàbá rẹ̀ káyọ̀dé di ẹsẹ̀ bàbá rẹ̀ mú ó sì bẹ̀rẹ̀ sí ní tọrọ àforíjì fún pé wọ́n kìlọ̀ fún òun pé kí òun má fẹ́ dúpẹ́ ṣùgbọ́n òun lòun ò gbọ́ Pópọ̀lá ní ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ ọmọ sáré sọ ọ̀bẹ nù sí ọ̀bẹ ò ti ṣe ohun tí ó fẹ́ ṣe ni ọmọ ẹni kì í sáà burú títí ká lé e fẹ́kùn pàjẹ́ kí ọlọ́run sáà yọ ọ́ jálẹ̀ nínú èyí tí o kó ara rẹ̀ sí yìí ṣebí Ronkẹ́ tí a pariwo títí pé kó o mọ́kàn sílẹ̀ ní ìgbà náà òní ọlọ́run ti wá dá láre yìí bí kì í bá ṣe wípé ọmọ náà wá láti ilé ire ni ṣé ó yẹ kó tún dá sí ọ̀rọ̀ rẹ mọ́ láíláí èmi ò níṣòro kankan pẹ̀lú ẹ o kí ọlọ́run kó kó ẹ yọdélẹ̀ gẹ́gẹ́ bí mo ti wí wàá padà bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbà náà ni wàá mà pé bí a bá wí fún ọmọ ẹni ó yẹ kó gbọ́ káyọ̀dé tó tún pùrù sẹ́kún wọ́dà náà sì ń fà á jáde lọ alàgbà púpọ̀ ládùpẹ́ púpọ̀ lọ́wọ́ ògìdán dàda òjó àti jíbádé ó bọ̀ wọ́n lọ́wọ́ gbogbo wọn sì ń jáde lọ ògìdán ní àbáyọ̀mí àbáyọ̀mí ní sá ògìdán ní mú ọ̀gbẹ́ni àdìsá lọ sí inú àhámọ́ bí àwọn méjèèjì náà bá sì ti jí kí o lọ tì wọ́n mọ́lé àbáyọ̀mí ní kò burú ọ̀gá ògìdán ní mo kí ọ kú iṣẹ́ akin àbáyọ̀mí n ó bá kọmíṣánná sọ̀rọ̀ rẹ mo sì ń fi dá ọ lójú pé wọ́n á fún ọ ní ìgbéga láìpẹ́ yìí àbáyọ̀mí bẹ́rí fún ògìdán wọ́n sì jáde lọ iná bo ìtàgé apá keje ìran kejì onímọ̀wà báyìí ògìdán dàda jíbádé káyọ̀dé alàgbà púpọ̀ ọlá fẹ́mi lọ́ọ̀yà àti àwọn mìíràn wọ́n ń jáde bọ̀ pẹ̀lú ìdùnnú láti inú ilé ẹjọ́ ayọ̀kún ọkàn gbogbo wọn ògìdán nìkan ònújọ wípé ó ń kọminú díẹ̀ alàgbà púpọ̀lá àti ìyá káyọ̀dé wọ́n ń dúpẹ́ lọ́wọ́ ògìdán ògìdán ní díẹ̀ mà ní tèmi ọwọ́ ronkẹ́ òní kí ẹ ti dúpẹ́ tó pọ̀ jù púpọ̀lá ní ọmọ náà jọ lójú púpọ̀ jù ọlọ́run nìkan òun ló lè san ire ìyá káyọ̀dé ní bẹ́ẹ̀ ni ògìdán ní ìwọ ni mo bá lọ́rọ̀ káyọ̀dé olóore rẹ òní ronkẹ́ mo sì fẹ́ kí o dúpẹ́ púpọ̀ lọ́wọ́ rẹ̀ bákan náà òní mo fẹ́ kó o mọ̀ pé ìṣubú ẹ̀dá kì í ṣe òpin ẹ̀dá o bí ẹ̀mí bá sì wà ìrètí ń bẹ kí idẹ ó tó di dídán ó ti la iná kọjá má jẹ́ kí gbogbo ohun tó ti sọnù lọ́wọ́ ẹ kó dá ìrònú sí ọlọ́kàn rárá adìẹ tí ò kú ó sì lè jàgbàdo mo fẹ́ kó o ara rẹ gírí nítorí wípé oòrùn tó kù lókè yìí ó sì tu aṣọ gbẹ. ọkọ̀ kan páàkì ní inú ọgbà ilé ẹjọ́ náà ọmọbìnrin kan sọ nínú ọkọ̀ náà ó sì ń bọ̀ tààrà lọ́dọ̀ káyọ̀dé ó yọ àpò ìfìwéránṣẹ́ kan jáde ó sì fún káyọ̀dé káyọ̀dé ní èwo bọ́lá ní ẹ sí kí ẹ kà á káyọ̀dé já ìwé ó sì ń sá lọ sí iwájú ó tún padà sẹ́yìn inú rẹ̀ dùn ó kọjá ààlà káyọ̀dé ní fẹ́mi dádì mọ́mì wọ́n ti fi mí ṣe general manager ní bíráǹchì ọláròǹkẹ́ group of companies kan iléeṣẹ́ tí mo ti ń pòǹgbẹ pé kí n tilẹ̀ bá dòwò pọ̀ lásán òní wọn wá fi mí jẹ manager ní ẹ̀ka wọn kan yìí káyọ̀dé na lẹ́tà náà sí bàbá rẹ̀ ó kúnlẹ̀ wọ̀ ó sì ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó ṣe tán tó fẹ́ dá ìkúlọ òun padà ní ìlọ́po ìlọ́po ẹ̀ẹ̀kan náà ló dúró sí ibi pé ó rántí nǹkan kan ó dìde nílẹ̀ ó sì lọ bá bọ́lá ó ní ṣùgbọ́n n ò kọ lẹ́tà síbẹ̀ pé mò ń wá iṣẹ́ mo jí fi ọwọ́ lé káyọ̀dé ní èjìká láti ẹ̀yìn ó ní o ò kọ lẹ́tà ìwáṣẹ́ síbẹ̀ ní tòótọ́ ṣùgbọ́n o ti sọ fún mi pé ó wù ọ́ láti bá wọn dòwò pọ̀ mo sọ̀rọ̀ rẹ náà fún ọ̀gá ẹsẹ̀kẹsẹ̀ òun ni wọ́n sì fi ọwọ́ sí i káyọ̀dé ní láì mà tàbí sí ìdánwò kankan fún mi mo jí ní ọ̀gá mọ̀ ẹ́ dáadáa káyọ̀dé káyọ̀dé ní ọ̀gá yín mọ̀ mí mo jí ní bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ọ bí ẹni mo wó káyọ̀dé ní ta wá ní ọ̀gá yín ọ̀hún Rónkẹ́ sọ̀kalẹ̀ nínú ọkọ̀ tó páàkì lẹ́ẹ̀kan ó sì ń bọ̀ lọ́dọ̀ àwọn káyọ̀dé mo jí na ọwọ́ sí i ó ní àwọn ni wọ́n ń bọ̀ yẹn káyọ̀dé yí ojú sẹ́yìn ó rí Ronkẹ́ tó ń bọ̀ lọ́dọ̀ wọn ó kọjú sí Mojí ó sì náwó sí Ronkẹ́ ó ní Ronkẹ́ lọ̀gá yín Ronkẹ́ ní bẹ́ẹ̀ ni èmi ni Ronkẹ́ kúnlẹ̀ ó kí ìyá àti bàbá Káyọ̀dé àwọn méjèèjì wọ́n sì ṣe àdúrà fún un lọ́pọ̀lọpọ̀ Ronkẹ́ dúpẹ́ lọ́wọ́ Ògìdán fún akitiyan rẹ̀ Káyọ̀dé ní ìwọ ló ní Ọláronkẹ́ group of companies Ronkẹ́ ní pẹ̀lú àṣẹ Ọlọ́run èmi ni Olódùmarè jogún rẹ̀ fún Káyọ̀dé gbójú sókè omi sì bẹ̀rẹ̀ sí ní dà lójú rẹ̀ káyọ̀dé ní ọlọ́run ọba ó mà tóbi púpọ̀ o àṣé òtítọ́ ni wípé orí ò mọ bùsùn àtàrí ò mọ bùgbé borí bá mọ ibùsùn ni ìbá tètè yára tún ibẹ̀ ṣe pẹ̀lú gbogbo ohun tí mo ti ṣe fún ọ látẹ̀yìnwá o sì tún lè ṣe gbogbo eléyìí fún mi káyọ̀dé súnmọ́ ronkẹ́ ó fẹ́ kúnlẹ̀ kó di ronkẹ́ lẹ́sẹ̀ mú láti tọrọ àforíjìn láti tọrọ àforíjìn ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n Rónkẹ́ sáré fà á dìde ó sì dì mọ́ ó bẹ̀rẹ̀ sí ní nu omi kúrò lójú Káyọ̀dé ó ní ọjọ́ ayọ̀ ni ọjọ́ òní jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí ọjọ́ òní ó wáyé mò ń fi àsìkò yìí mo fi ń sọ fún gbogbo yín pé mò ń fi orílẹ̀-èdè yìí sílẹ̀ ní ìrọ̀lẹ́ òní pẹ̀lú ọkọ mi fún ìgbà díẹ̀ ná iṣẹ́ ti gbé ọkọ mi lọ sí orílẹ̀-èdè Australia èmi náà a sì lè fi ìyẹn bójútó ẹ̀ka wa tó wà níbẹ̀ dáadáa Rónkẹ́ Dìmọ́fẹ́mi Mojí Ògìdán pẹ̀lú àwọn tó kù ó kọjú sí alàgbà Pópóọlá àti ìyàwó rẹ̀ ó ní dádì mọ́mì ẹ jọ̀wọ́ ẹ bá mi tọ́jú Káyọ̀dé dáadáa alàgbà Pópóọlá àti ìyàwó rẹ̀ ní àwọn yóò gbìyànjú irú ọkọ̀ tí Rónkẹ́ tó kọ́kọ́ gbé fún àwọn Ògìdán nígbà tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí wọn kan ó tún wọ inú ọgbà náà tuntun yánnayánna ni ọkọ̀ ọ̀hún ọkùnrin kan sọ̀ nínú rẹ̀ ó sì ń bọ̀ tààrà ní ibi tí àwọn ògìdá dúró sí bí ó ti dé ibẹ̀ òun ló kọjú sí Rónkẹ́ ó ní ẹ má bínú pé ó pẹ́ mi dé ọ̀gá Rónkẹ́ ní ó ṣeun ṣẹ̀san ṣẹ̀san na kọ́kọ́rọ́ ọkọ̀ náà sí Rónkẹ́ Rónkẹ́ gbà á ó ní ògìdán mo rí i pé o nífẹ̀ẹ́ sí ọkọ̀ yìí òun ló jẹ́ kí n tún ra irú rẹ̀ mìíràn gba kọ́kọ́rọ́ rẹ̀ ó di tiẹ̀ láti òní lọ ògìdán gba kọ́kọ́rọ́ ọkọ̀ náà ó dì mọ́ Rónkẹ́ ó sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gidigidi. Ronke ní má gbàgbé wípé ọjọ́ ajé ló ní láti bẹ̀rẹ̀ iṣẹ́ o Káyọ̀dé Káyọ̀dé ní n ò ní gbàgbé Ronke ní má gbàgbé ọ̀rọ̀ àjọsọ wa o Fẹ́mi Fẹ́mi ní gbàgbé kẹ̀ irú rẹ̀ ò ṣeé gbàgbé Ronke dágbére fún gbogbo wọn ó sì padà sí ìdí ọkọ̀ rẹ̀ pẹ̀lú Sẹ̀san àti Bọ́lá ọkọ̀ síná Káyọ̀dé sì ń juwọ́ sí ọkọ̀ náà lọ pẹ̀lú omijé lójú Pópóọlá ní adúpẹ́ fún Ọlọ́run pé omi ló dànù agbè òfọ́ mo sọ títí ní ìgbà náà pé ọmọ tí wọ́n bí ní ilé ire ònírónkẹ́ ònírónkẹ́ pé kó o má jà jù sílẹ̀ o àfiorí àfiọrùn òun ló bá lọ gbogbo ìbàdí àrán ìbàdí ìlẹ̀kẹ̀ àfèdè òyìnbó bí ẹni láyin kò wá tán bí. káyọ̀dé dọ̀bálẹ̀ síwájú bàbá rẹ̀ ó sì ń tọrọ àforíjìn pé òun kọ ọ̀rọ̀ sí i lẹ́nu fẹ́mi náà ń bá a bẹ̀bẹ̀ ọmọ ẹni ò ní burúburú ká lè fún ẹkùn pàjẹ́ ìwọ ni mo kí púpọ̀ fẹ́ mi fún àdúrótì olódùmarè yóò tún ilé àti ọ̀nà ìwọ náà ṣe gbogbo wọn ṣe àmì àwọn ọlọ́pàá ń ti olómi tútù ọ̀gá ọlọ́pàá dúpẹ́ àti àwọn ọ̀daràn tó kù bọ̀ ní ìta bí wọ́n ti dé ọ̀dọ̀ ògìdán òun ni olómi tútù ní kí ọlọ́pàá náà kó dúró pé òun fẹ́ bá ògìdán ní gbólóhùn ó kọjú sí ògìdán ó ní. Ni ṣé ó tán àbí ò tán èrò rẹ ni wípé wọn yóò fún mi ní ẹ̀wọ̀n gbére tàbí kí wọn ó dájọ́ ọkú fún mi kò wá tán bí ojú padà tì ọ́ ọdún kọ̀ọ̀kan ò ní wọ́n fún gbogbo wa mò ń padà bọ̀ lẹ́yìn ọdún kan ṣùgbọ́n àmọ̀nà tí mo fẹ́ gbà ọ ni pé kí o ti fi iṣẹ́ yìí sílẹ̀ kí n tó padà dé kí o sì na pápá bora bí bẹ́ẹ̀ kọ́ n ó dojú tì ọ́ lẹ́nu iṣẹ́ yìí tí àtìrandíran rẹ kò sì ní gbàgbé mi láéláé lẹ́yìn náà òun ni wọn ò wá pa ọ́ ní ìpa ẹ̀sín tí wọn ò sì fi ẹran ara rẹ fún ẹyẹ ojú ọ̀run jẹ ògìdán sọ̀rọ̀ ó ń wò wọ́n lọ bí wọ́n ti ń tì wọ́n wọ inú ọkọ̀ gìrìwò kan báyìí tó wà ní ìta kò sì pẹ́ púpọ̀ tí ọkọ̀ náà tó fi sí tó sì parẹ́ mọ́ wọn lójú lọ́ọ̀yà ní ọ̀rọ̀ ìdájọ́ orílẹ̀-èdè yìí kò tilẹ̀ yé mi mọ́ àwọn tó yẹ kí wọ́n dájọ́ ikú fún tàbí kí wọ́n rán ní ẹ̀wọ̀n gbére pẹ̀lú gbogbo ẹ̀rí tó wà nílẹ̀ òun ni wọ́n fún ní ẹ̀wọ̀n ọdún kọ̀ọ̀kan yìí ó lágbára o Ògìdán ní ẹ̀yin ni kò yé lọ́ọ̀yà gbogbo rẹ̀ yé mi yékéyéké kódà bí wọ́n ṣe ń lọ yẹn wọn ò ní lo oṣù mẹ́ta ní ọgbà ẹ̀wọ̀n tí wọn yóò fi tú wọn sílẹ̀ Pópóọlá ní ewu ńlá wà nìyẹn o Ògìdán ní kò sí ewu kankan ẹ̀yin ẹ máa lọ sílé ní tìyín Ṣadé ní ṣé ẹ̀rù ò ní ọ̀gbẹ́ni Ògìdán pẹ̀lú gbogbo ìlérí olómi tútù yẹn ògìdán kọjú sí sadé ó rẹ́rìn-ín ó ní ìwọ ti rí èkúté tó lé ejò ní sàrí sadé fi orí dáhùn pé rárá ògìdán ní kí ló wá fẹ́ máa bà mí lẹ́rù àìmọye irú olómi tútù nílẹ̀ yìí tó jẹ́ pé àwọn òní wọ́n ń bẹ̀rù tí wọ́n bá gbọ́ orúkọ mi ẹ má ṣe àníyàn nítorí mi olódùmarè ti gbà fún mi ná ẹ wá máa lọ àwa náà yóò padà sí Ìlọrin ní ọ̀la pẹ̀lú àṣẹ Olódùmarè wọ́n kí ara wọn alàgbà Pópóọlá àti àwọn ènìyàn rẹ̀ wọ́n sì bá tiwọn lọ ó kù Ògìdán àti àwọn ọmọ rẹ̀ lórí ìdúró dàdá ní ọ̀gá òfin ilẹ̀ yìí ó ń fi agara iṣẹ́ yìí dá mi Ògìdán ní má sọ bẹ́ẹ̀ mọ́ dàdá ẹ jẹ́ kí a jọ pawọ́pọ̀ ká jọ fo orílẹ̀-èdè yìí mọ́ ni ojúṣe mi àti gbogbo yín sì ni èmi ti mọ̀ tipẹ́ pé ẹ̀yìn tí òfin orílẹ̀-èdè yìí ní mẹ̀kúnnù àti àwọn aláìní nìkan òun ló lè fi gé kò lágbára láti gé olówó àti olóṣèlú bíi olómi tútù àti àwọn ṣàwáwù rẹ̀ afọ́jú àti ọmọ àlè òun ni òfin wa nílẹ̀ yìí jíbádé ní kílẹ̀ rò wípé a lè ṣe báyìí ògìdán ní òfin kẹfà ojúlówó ọ̀tẹlẹ̀múyẹ́ ó ní láti máa rántí láti fi ẹsẹ̀ yìí tilẹ̀ ní ìgbà gbogbo jíbádé ní ẹsẹ̀ ẹ̀yìn ṣé plan kejì ó tún wà lẹ́yìn ìdájọ́ ilé ẹjọ́ ni òkìdá ní ojú ìwé ìròyìn tó bá jáde lọ́la òun ni wàá ti mọ̀ dàdá rẹ́rìn-ín ó ní ó ti yé mi ọ̀gá irú plan tí ẹ lò fún ọ̀túnba bímbọ́lá ní ìlú ìbàdàn lọ́jọ́sí àbí ògìdán wojú dàdá ó ní òkú àìgbàgbé ògìdán yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lápò ó pe ẹnìkan ó ní mo ti kópa tèmi tán o ó kù sí ọ lọ́wọ́ báyìí yọ ìrù márùn kúrò kí o tọ́jú orí mẹ́ta já ìpè náà ó sì ń lọ sí ìdí ọkọ̀ tí ṣẹ̀ṣẹ̀ gbé wá fún un pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ọkọ̀ síná ó sì parẹ́ bí ìṣó iná bo ìtàgé apá keje ìran kẹta òun ni báyìí yàrá rẹ̀ jíbádé àti dàda wọ́n sáré wọlé jíbádé ní ọ̀gá ó ti ṣẹlẹ̀ o ògìdán ní kí ló ṣẹlẹ̀ jíbádé ní ìròyìn gbé e ní àárọ̀ yìí wípé ọkọ̀ tó ń gbé àwọn olómi tútù lọ sí ọgbà ẹ̀wọ̀n ní àná lẹ́yìn ìdájọ́ ó ní ìjàmbá lójú ọ̀nà ọkọ̀ akóyọyọ gìrìwò kan òun ni wọ́n ní ó kọlù wọ́n àwọn márààrún tó wà lẹ́yìn ọkọ̀ òun ló sì kú lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́pàá kan àti wọ́dà méjì tó wà ní iwájú ọkọ̀ nìkan òun ni wọ́n yọ nínú ìjàmbá ọkọ̀ náà wọ́n mú dẹ́rẹ́bà ọkọ̀ akóyọyọ náà ṣùgbọ́n wọ́n tún ní kò sí ẹjọ́ kan tí wọ́n lè bá a ṣe torí pé bírèkì ọkọ̀ rẹ̀ ló da iṣẹ́ sílẹ̀ dàdá ní yọ ìrù márùn kúrò kí o tọ́jú orí mẹ́ta ògìdán wojú dàdá ó orí ó sì rẹ́rìn-ín jíbádé la sílẹ̀ ó orí nítorí wípé ọ̀rọ̀ náà ṣẹ̀ṣẹ̀ yé e ni ògìdán ní iṣẹ́ yìí tó ti parí ná ìsinmi ló kù báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ògìdán bẹ̀rẹ̀ sí ní dún ògìdán ní ẹ̀lú ọ̀gá ọ̀gá ní ẹ mà kú iṣẹ́ mo rọ́wọ́ ẹ ògìdán ó já mi kulẹ̀ rí mo gbà fún ọ ògìdán ní ẹ ọ̀gá ọ̀gá ní mo fẹ́ kí ẹ ṣe gírí nítorí wípé iṣẹ́ mìíràn ó ti ń dúró dè yín báyìí ògìdán ní kò burú ọ̀gá ògìdán já ìpè náà ó kọjú sí dàda àtìjíbádé ògìdán ní ọjọ́ ikú òun lọ́jọ́ ìsinmi dàda àtìjíbádé rẹ́rìn-ín wọ́n sì jọ sọ wípé iṣẹ́ tún ti dé ọmọ aláṣẹjẹ <laughs> báyìí ó ní ìwé ìtàn tí àkọlé rẹ̀ ń jẹ́ orí ò òun ló parí mo lérò wípé ẹ gbádùn ìwé náà dáadáa mo sì lérò wípé ẹ rí ẹ̀kọ́ kan tàbí méjì ẹ̀rí dìmú nínú ìwé ìtàn náà lágbára ọlọ́run lódùmarè a tún máa mú ìwé míì wá lákọ̀tún láìpẹ́ pẹ̀lú àṣẹ olódùmarè ìwé ń bẹ ńlẹ̀ bìbà tá a máa mú lọ́kọ̀ọ̀kan èjèèjì bẹ́ẹ̀ bá ṣe ń tọ́ka sí wípé èyí lẹ fẹ́ èyí lẹ fẹ́ mo dúpẹ́ o lọ ògbó yín torí wípé ìfẹ́ tẹ ní sèmi Abíọ́dún Ọmọláwuyì ń lẹ fi ń tẹ́tí sí fọ́nrán mi nígbà gbogbo lágbára ọlọ́run lódùmarè ẹ̀yin náà ò ní tẹ́ o ẹ ò ní tí o mo kí gbogbo yín pátápátá fún àdúró tì mí o ẹ ní ráhùn ire gbogbo nínú ayé láṣẹ olódùmarè ẹ sì ní róńgbé sọnù bí òsè bí ọmọ o ojú kan ṣoṣo ọká ní san ká ojú kan ṣoṣo èrè ní san èrè gbogbo ibi tẹ́ ẹ bá wà òní ire gbogbo yóò máa wá yín rí o lànà hàn mí lànà hàn mí òní bàtà ń ké ibi tí ìsinmi aṣojú nígbó ọ̀nà màráyé ti ń lànà lọ́ba olódùmarè yóò lànà ire gbogbo fún yín o mo dúpẹ́ òògùn yín pátápátá fún àdúró tì yín lẹ́ẹ̀kan sí i Abíọ́dún ni mò ń jẹ́ bàbá mi ló ń ó tún dìgbà kan náà